Hey, iṣẹ́ wo ni You want bí? Make up ni ma. Ìwọ́n kọ́. Fún ma nìkan. Listen, tí n bá tí wàá pé next week níbí báyìí, a jẹ́ pé ṣe máa bọ́ lọ́wọ́ tiwọn náà. Oh my God! My husband just sent a surprise package. Ìjókòó ìyàwó lẹ wá jókòó kábí, ọjọ́ kúlẹ̀ ọjọ́ ìsinmi o, bí yóò bá tí ì débi tí ń lọ gbogbo anything tẹ́ bá fẹ́ nínú store mi ẹ mú ẹ bá mi wọ̀ lọ́fẹ̀ẹ́ kan tag mi lórí page mi. Ah, Auntie Natasha. Excuse me! Even if you want to take a picture with me, is this the kind of phone you use? What do you guys think of all this? Hey, I can see your bird. Àwọn èèyàn ẹ ti jí o wo wọ́n ti release sex tape bẹ́ẹ̀ o. eré àníyàn tájọ fẹ́ ṣe. wọ́n ló máa bọ́ sí kíni àti ìdáná lójókòó síbi tó mu. ó máa bá nǹkan tí mo ti fi ojú ayé mi tí mo build láti àárọ̀ ayé mi mo fẹ́ ìbàjẹ́ mọ́ mi lọ́wọ́ that's not possible darling. kìnìkan báyìí ló kàn bá èèyàn àjájẹ owó ìní mọ̀mọ́ ẹ láìkú oúnjẹ bí èèyàn lọ. mọ̀mọ́ yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu ọ sàpò ìyàpọ̀. èmi ò lówó tó fi hàn lọ́wọ́ báyìí o. bí gbogbo ẹnu ẹ sọ. lè jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe kó rí. Ah! mo yí bá lórúkọ jẹ́. Hey, dé òde. Iye Anibon máa jalè. ọmọ tí wọ́n ń sọ ọmọ tí wọ́n ń wí ọmọ tí wọ́n ń sọ ní gbòòrò wọ́n ní bá máa jalè ọmọ tí wọ́n ń sọ ọmọ tí wọ́n ń wí ọmọ tí wọ́n ń sọ ní gbòòrò. ọ̀sẹ̀ àdìrí ẹ̀ áfà àárí ẹ̀ ń bẹ̀ ojú òde wàá rí ó ná máa rí ọjà mọ̀ ayé tí ò sílẹ̀ òkè ló wà ṣe bó ṣe wọ̀n ẹ̀ náà. ẹ̀yin tèmi mo rí ìbọn lọ́wọ́ yín kóòsì mi lẹ́ ń lọ. lápá àfẹ́ pàjá ẹ̀dá rẹ̀ ó fẹ́ tẹ̀lẹ̀ fáwọn tó ní ẹ̀ṣẹ̀ àwọn wọlé àwọn tiẹ̀ àwọn àti àwọn àánú kàtígórì ọmọ ọba ó jẹ́ ká ti kó ń ṣáìtì o à ń bá ẹ̀kọ́ òun pa rẹ̀ ṣó mọ ojú ní ráìtì ìjà wa lọ ẹ kí ni wèrè à ń sọ fún ẹ jáàjọ ṣe nǹkan ọmọ ní nǹkan ni wà jáàjọ ṣe nǹkan kí nǹkan lè dọ̀gbà onírọ̀ wo bá wa ṣe nǹkan ìwà ń pè wá lọ rẹ̀ báà lè papọ̀ ọmọ ọba òun dí wa lọ́wọ́ nù bá nínú bíbá yìí ó já ṣiṣẹ́ ó yẹ ká ṣe tọ́ka ti kú on àti lọ mú nǹkan míì ṣe. báwo ló bá yẹ pé ẹ̀yin ẹ mọ̀ ẹ lè máa lọ síbi tẹ́ ẹ lọ èmi fi nọ́mà náà níbo má jalè lórí mi láìpẹ́ òbí but òfin a kò fọ́ o. wà á gé ló ṣe àwọn bá ẹ sọ lójú eré dẹ̀ mú lójú ẹsẹ̀ torí ẹ yìí ni wà á torí ẹ yìí ni báwo ló ti bá ti bá ń ṣàwùjọ ẹ mú mu ẹ oyin síbẹ̀ fún ẹ tó nọ́mà ṣà torí ẹ pèsè. àyẹ̀ká bíà. àà kí ló wà. wọ́n ní bá wa tó kó bá ni wàṣọ ṣí eré ni. kò gbọ́gbọ̀gbọ́ ló ń fò ló bí ẹyẹ o. kò gbọ́gbọ̀gbọ́ ló ń gbọ̀n tíjà bá dé o. ọmọ tí ò já ló kí ló ṣẹlẹ̀. níwájú àwọn tó ń ìwọ jẹ́ tí lẹ́ka sí mi kí ló kí ló. àbíwé ìrọmọdé yìí tán. àṣé pé ìbò oníkèlè yín náà lò. pé ìbò oníkèlè yín lò. ṣé mo kó bọ̀ oníkèlè wá fún mi. tó ìjọ tó ìjọ. Ah ah ah. Ah, kí ló ṣẹlẹ̀. ó ti yé mi ẹ wò ká má parọ́ ní nọ́mbà mo kàn ń pera mi ní aníbọn má jalè aláyà bí òkè ní ata òṣè bí tàǹbà ó ti yé èmi mo ò ní ìbọn o ìbọn ní tèlélé báńgà ni máa ń yìn ládùúgbò. báńkì ló pè. báńgà. ṣé wọ́n sọ fẹ́ ká àwọn jí lọ́kàn pẹ̀lú wéyé olómi fún ẹ. Eh, ah, nígbà tó lè ṣe pé ìbọn oníke lájọ ní àìmọ̀ ẹ̀rú tó kó fà nígbà tẹ̀ ṣe báyìí lẹ́kọ̀ọ́ ẹ̀ àti wọn á rí pé kò sí nǹkan tó dún lára ilé ìbò ní pé ẹ jẹ́ kájọ fi ìbò ní pé kájọ fi ṣe àdúgbò ẹ̀fìn. wà á ta ah, àwọn kí ló ṣe lépa ah. ẹ̀. àdìbò ní kéènì oyè àjẹ́ kèmí náà fi bọ̀ tèmi náà ṣe rí. Ah! kí ló ń ṣe kí ló ń ṣe kí ló bá ṣe. bírin méjì fojú kọra wọn ìkan àtẹ̀fún kan àjùra wa lọ ti jà káàdì kọ́. ó ṣe é ṣe é ṣe é ṣojú ìwọ ló fojú jọ ẹni rẹ ajá kékeré ni ẹ ò tí tọ́ka mọ́lẹ̀ ó di dandan kó rí ìjà ejò. gúdúgúdú ni mí wọn ò fìgbà kankan túra lẹ̀ èmi làjànàkú tó kọjá tó yẹ kó rí nǹkan fi tó gbórí mi àfàìmọ̀ kó má forí káṣá ẹdìyẹ ti bá a lò ara òrokùn ara òrẹ́dìyẹ iná ti jó dórí kókó. Ah. Ah. Ah. Ah. níbi ó ṣe gbò ó ṣubú gbì ah, ibi ibi ọmọ ìbọn gbò ó ṣubú gbà. ẹ ṣé tẹ́ ẹ bá wá pààyàn bíbí. ó dá a lójú. Eh. ó yẹ ká rí pé ẹ jẹ. ó dá a lójú. Eh. ó a lójú. Eh. ẹ kọ́ mẹ́. kò ṣe rédíò rẹ̀. ha ha ọdẹ ìwọ bàbá ìwọ ìwọ ìwọ ìjọba ọmọ dúró ọmọ dúró ọmọ dúró tó bá padà ẹ̀mí dúró ìjọba. Damn! aṣọ òjò à ó fọ́ làwọn boys yẹn bí náà o gbó yẹn dẹ̀ ṣubú ń sìn ìgbà mi kẹ́ irú májìkù lélẹ̀ kò sí traces kò sí pé kí ló ń ṣẹlẹ̀ mo ráwọn boys yẹn tó fọ́ náà o irú májìkù lélẹ̀ irú májìkù rẹ̀. ṣẹlẹ̀ ọmọ báwo ni ìbọn oníkìí ṣe wá di ìbọn tó ń pààrùn like àṣẹwà gbọ́ ilé tó dìbọn gidi àwọn èèyàn tí mo pa mi ò tún rò pé wọn kò ṣe é jẹ kò sí nǹkan kan lẹ́yìn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà àbí àwọn nǹkan tí bàbá mi ṣe sí mi lára ní kékeré àbúrò ló ń ṣiṣẹ́ ẹ̀. ta ni ẹ ta ni. ẹ wọlé. bàbá mi ní kí n pè yín wá. dádì ẹni kò pè mí wá ṣé kò sí. kò sí nǹkan kan àwọn mẹ́rin ló wà ń bẹ̀. àwọn nìkan náà ni. o ṣùọ ẹ ẹ máa lọ máa bá ẹ. wọ́n ní tí bá ti fojú kọ́ yín pé kájọ máa bọ̀ ni. kájọ máa bọ̀ kí n tẹ̀lé ẹ. ẹ ó yà ń nìṣó ń ta máa bá ẹ. Um, another good air boss. No, I never leave you. Just you. wà nígà pé wọ́n sì ta nà. ọmọ làbákẹ́ ọ̀kàrẹ̀ ìwọ máa lọ sí máa lọ nulẹ̀ ọmọ làbákẹ́ ọmọ ẹkùn tó fín torítorí ọmọ ẹkùn tó fín tìrùtìrù ọmọ àgbàǹjára agbọ́n ti kúyọ̀ nǹkan ò ní ṣe ọ́ mo fẹ́ bọ́ sọ̀rọ̀ mo fi ni wọ́n pè ọ́ wá ọ̀kàrẹ̀ ọmọ ọba ní ọ̀ ọmọ ibẹ̀ sì jagun bí ẹrú bóyá ọmọ ni pé àbílẹ̀ làkọ́lé agada bàbá rẹ àti ìyá rẹ dáadáa ni wọ́n ń ṣe nílùú ìkíwọn tó jáde láyé ìgbà tó sì dé ìwọ náà ń ṣe dáadáa ṣùgbọ́n lẹ́yìn òru àná ní alẹ́ àná mọ́júmọ́ yìí kí ló ṣẹlẹ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ ń bẹ̀ wọ́n. kò sí ọkàn. Ah, ọmọ làbàkẹ́. E, e, ẹ tí ọba sin ni èyí fi ara pamọ́ fún o mo fẹ́ kọ́ jẹ́wọ́ fún mi ni o wọ́n ní òyìnbọn pààyàn mẹ́ta. a èmi. wọ́n ní géńdé mẹ́ta ló kú. èmi aníbọn máa jalè yìnbọn fẹ́yàn. máa gbọ́ máa gbọ́ ẹni tó rí ọ lọ́wọ́ á sọ fún mi o ẹni tó bẹ́ẹ̀ ni. ká ló rí mi pé èmi pààyàn báwo. máa gbọ́ wọ́n ní o sọ pé wọ́n fẹ́ jalè ló fi pa wọ́n sọ̀npọ̀ sì ń jẹ́ alébọn mọ́jalè kó mọ̀ ṣe pé ọ̀ràn olè inú wa bí ọ ló fi yìnbọn sọ̀n pé ọmọ ọmọ bá kì í tòótọ́. bàbá ṣe bá ọmọ gbìrà. ẹ mo mọ̀ gbìrà. onímìsí. ìgbìrà ló sọ fún yín pé èmi pààyàn. ó ní ìṣẹ́jú mi báyìí ló ń yàjú lẹ̀ báyìí ni bó sì ṣe sọ́tán báyìí màá rán ni sí àwọn àwọn ọdẹ tí wọ́n ń sọ́lù mo ní wọ́n lọ wọ́n lọ bá ń wádìí ńgbà débẹ̀ wọ́n ní wọn ò bókù mọ́ ìwọ̀n á ní bíọ́ ńbọ̀ ló kókù pamọ́ sí ńbọ̀ ló kókù pamọ́ sí n mo lo kóòkù pamọ́ sí. ẹ wá bàbá àṣẹ ẹ̀wọ̀n ẹ̀mí ni ọmọ ẹ fẹ́ kí inú máa bí mi o. má bínú. ṣé ṣé tí bá fẹ́ pa olè ẹ mọ̀ ẹ mọ̀ nọ́mà nọ́mà ná èmi ètò olè ẹ mọ̀ pé mi láìkè olè torí ẹ mo ṣe máa ń wà ń ta mo máa ń ṣọ́ olè ìbọn tí mo dẹ̀ ní ọ̀tá wọn mílíọ̀n ni kò lè tán mo lè pa olè wọn mílíọ̀n kò dẹ̀ tún ní tán kò ṣe pé bí àmọ́ tí bá rólè máa pa olè máa dẹ̀ pè yín báyìí kó yá ẹ wá wò kó tó jí o ẹ máa bá kó tó jí lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ah. tèmi wá fẹ́ sọ ni pé tó ọba nǹkan fẹ́ máa ṣe àwọn tí ẹ ń sọ̀lù ọba jẹ́ ká fúfẹ̀ gan fún àkúlé àwọn tí ẹjọ́ ń sọ̀lù lọ́kẹ́ ẹjọ́ mọ́ra yín. ẹ dúró ẹ dúró ẹ dúró ṣèbí àyìn náà sọ ọ́n sí pé ẹ rán àwọn èèyàn kí wọ́n wá wò ó <laughs> wọn ò dẹ̀ rókù wọn ò rẹ́ jẹ̀ ẹ̀dẹ̀ lọ́mọ gbìrà yẹn ló sọ fún yín àtọ̀húnrìn wa yẹn ló sọ fún yín. kí ọba rí kọsáàní wa sọ ń wọrẹ ọjọ́ níjà tẹ́lẹ̀. nǹkan méjì ló wà síà wà bìlífà wà ó ti yé yín eh, ṣé láwọn sí àwọn ni tó bá rí nǹkan <laughs> àwọn bìlíbà ni pé tó bá sọ nǹkan fún yín tẹ̀lé bìlíìf <laughs> ó ti yé yín mẹ́rin ṣe rí pé àwọn tí ẹran eh, lọ síbẹ̀. tó bá rí tó bá bìlíìfù nǹkan tí mo sọ ni pé tọgbà nǹkan yẹn gbọ́ tẹgbà gbọ́ eh, ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹran yàn lọ síbẹ̀. bẹ́ẹ̀ni wọn ò bá òkú wọn ò rókú wọn ò dẹ̀ rẹ́jẹ̀ wọn ò sì rẹ́jẹ̀ ẹ̀yin náà sọ fún mi iná mo fi ní bí ọkùnrin ẹ tánú mi bàbá ọmọ gbìyà ẹ wèrè ni ẹ̀yin náà má gbàgbọ́ ẹ̀yin ń wò mí mo sùn gan o ẹni tó bá ní mi ò sùn ẹni yẹn ń sùn ni o mo já gan o ẹni tó bá ní pé mi ò jà mí kí n bá wọn jà torí èèyàn tí ò jà ló ń jà poro èèyàn tí ò jà ló ń jà ń pata bàbá mo ṣe wà mo jágun aníbọn máa jalè ní ìbọn mo ò lè pààyàn ẹ gbà mí gbọ́ mi lè mo ṣe máa pààyàn. ó ń bí ọ̀rọ̀ wa kù sí re mo fẹ́ kó o ṣèyàn fún gbogbo mọ̀lẹ́bí kì í nìkan kó o ṣe fún wa gbogbo olú yìí nígbà tí dẹ́nu wa ń dùn pé ọmọ wa tọ́ lọ ẹ̀yìn odi ó dé o ó sì kórè bọ́ àwọn ọmọ inú fẹ́ máa bí mi o. ọ yìnbọn pa mí ni èmi nìkan mo kú fẹ́ pa mí. ọba mo ò lè pààyàn kì í ṣe olè olè ni mo máa ń pa ọmọ ìgbìlà yẹn ó yá ó máa collect. ẹ èwo ní yẹn bá

àbọ̀ kò sí wàhálà ẹ má wọ̀ọ́rì. n tí máa fẹ́ sọ fún ọ rè ìbọn rẹ ìwọ náà mo bá fi pamọ́ díẹ̀díẹ̀ irú bó ṣe rìn bọ̀ tó o mú bọ̀ lọ́ọ̀yì náà ní ìsìn kọ̀dá torí mọ̀ pé bọ̀n bẹnu kìnìún tó gbé kọ́wé mọ̀ pé bọ̀n rìn mọ́. ó yà pẹ́ ìmúrúkọ rùn èmi aníbọn má jalè ìbọn kan táwọn mílíọ̀n omi ata ò fi tàǹbà pákólọ̀gà páálí láti bí ìlọsí bàbá ayé motion kò ṣeé dúró wò ó ẹ má kọ́ ọmọ yẹn dánú bíi malọ ó máa kọ̀ lẹ́ẹ̀tì lẹ́yìn sẹ́ẹ̀. ọmọ làbàkẹ́. ọmọ tí wọ́n ń sọ ọmọ tí wọ́n ń wí ọmọ tí wọ́n ń sọ ní gbòòrò pálíbà máa jalè ọmọ tí wọ́n ń sọ ọmọ tí wọ́n ń wí ọmọ tí wọ́n ń sọ ní gbòòrò. ojú mi kò kí rí bí yé wọn ò gbòsí láàyè. ó náà ló dé bọ́ nǹkan tó ń ṣeun ó jẹ́ kí ìbò oníke tó wọ́ tiẹ̀ ó jẹ́ kó la àwọn ọmọ ti yìn nǹkan tó ń ṣe náà ni ìgbà tí ọ̀pọ̀ àwọn ọmọ nǹkan síbẹ̀ ìrókù wọn mọ́ rárá ẹ lè rí ìtí ń ṣe náà ni ìtí ń ṣe lẹ́wà mójútó kó má bàa ṣe mọ́ kẹrìí mu. bàbá hmm? torí pé ẹni mi lè ṣe kíní ẹ lọ́sàn-án ni kálẹ̀ bá mi wò dáadáa ń tí mo bá lè ṣe lọ́sàn-án ni wọ́n á ti rí i ṣe. padà orú ni kò ṣeé ṣe lọ́sàn-án gan-an owúlẹ́lẹ́ sí i bákan náà èmi ti wá ṣètò gbà mí ẹ̀lẹ́ fẹ́ wà lò n tó ń ṣeun bí ò ṣe ní rí ṣe mọ́ òkú sọ̀wọ́ rẹ̀ ah. hmm, ó rí. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ gbogbo tí mo kìlọ̀ fún ọ mo lo. kí n kí n ṣáà fi bọ mi kí n ṣe bẹ́ẹ̀ ṣe ni kí n ṣe yẹn àbí. bẹ́ẹ̀ kò jù bá náà lọ ọwọ́ òtò. ẹ ṣeun o ṣeun. ajá wa ọ̀yà wa. àmì o àmì báwọn olè ń bẹ̀ ń dàkún. oje. ẹ ṣeun o àmì ó fún yìí ń sọ̀rọ̀. Fúyì ń sọ̀rọ̀ ó Fúyì ń sọ̀rọ̀. wọ́n sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni èkúrú ni àwọn ọdún gidi gan mọ̀mọ́ wà bẹ́ẹ̀ ìjà wà bẹ́ẹ̀ abòsílẹ̀ kọ. Hmm. ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ látàn nǹkan tí mò ń wéyìn bàbá yìí ah! ṣe ló dàbí pé màámi ni mò ń rí ẹ ti jọra jù nígbà tí mo tún wá gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ah mo ló ti parí. àwọn náà mọ̀ tẹ̀kuru ah, ah, rárá o mami ò ti kúrò. èyá <laughs> mami ò ti kúrò. ẹ ṣeun. Um, actually èmi wá ṣe nǹkan ládùúgbò yìí ni mo wá ralẹ̀ because mm. máa ń ṣe àwọn poetry and all mm. so bí mo ṣe rí yẹn mo ah attention yẹn ó draw sí mi gan pé màámi lélẹ́yìí. ìyá ẹ ṣé mo dúpẹ́. ah màmá ẹni sùn mo ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ ah. mm. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo need favour yín. ní ìjẹba àwọn. ìrànlọ́wọ́. ṣé ẹ fẹ́ kuru ni ẹ sọ mi fún yín méjì. rárá. kẹ́ ẹ tiẹ̀ fi gbóòórùn rẹ̀ wò. mi ì ra ìkuru ṣùgbọ́n mi fẹ́ kẹ̀tẹ̀ kúrú mọ́. ọkọ mi bí n tí mò ń tà tí mo fi ń jẹ náà nù tí mo sì fi ń ṣe ọmọlúàbí tèmi náà gbà má wà ní ìwọ̀n tàmọ́ kí ni wọ́n mọ̀ ọ́ jẹ ẹ dákun. èmi tí mo ní kẹ má tèkúrú mọ́ definitely mo ní nǹkan tí mo fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wáyé mm. máa fún yín ní owó tó tó owó tẹ́ fi lè bẹ̀rẹ̀ other business tẹ́ lè ṣe bọ́ tèkúrú yìí mo ò fẹ́ kẹ́ máa tà mọ́ inú mi ò dùn rárá wàláhì. Ah, bí n bá rówó wọn ò tèkúrú mọ́ èyí ti jẹ́ bí mo ṣe wà igan ọrùn ń wọ̀ mí Eh. ọrùn ń wọ̀ mí bá ti fún lówó. máa fún yín ní mílíọ̀nù náírà kan <laughs> on one condition ni o tẹ bá ti lè sọ fún mi pé òkè o ẹ ní tèkúrú mọ́ forever ni o kò ń ṣe pé ẹkọ níta lọ́jọ́ kan tẹ máa stop. àǹtí mi ẹ wù ẹ ń tètè mọ́ lẹ àwàdà ayé le. mo serious ah ah. kí n mọ́ tèkúrú mọ́. tábà ti ta èkúrú mọ́ fún ọ̀sẹ̀ kan máa fi wọ́n mi mílíọ̀nù kan. <laughs> mílíọ̀nù kan. bẹ́ẹ̀ni ah. mm, kó lè dá yín lójú. ọmọ jíire lónìí o ah. mílíọ̀nù àbíbò ńláńlá ni ọkọ mi. bọ ẹ gbà. èmi nìkan kí mọ mi léyìí lọ. ẹ dìyẹn mú. Ah. lóòótọ́ tí bá ti rí lẹ́yìn ọ̀sẹ̀ kan pé lóòótọ́ o ẹ̀ ta èkuru mọ́ màá wá fún yín ní mílíọ̀nù kan. ẹ wo ilé mi ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ hùn. èmi mọ lé yín ẹ má wọrí mo ti rí bẹ ṣe ń jáde bọ̀ láti bẹ̀ ẹ má wọrí. ẹ ẹ jẹ́ ń fún yín nọ́mbà mi mm, èmi nìkan <laughs> ha. tẹ́yìn ò bá ṣáà tètè kuru mọ́ ẹ má ṣe. kí ni n ta odidi one million zero eight zero six five. tábà tó gbayì ẹ gbádùn lọ. ọkọ ní kẹ́yìn ọmọ kẹwàá ń ta ọ́ ìyá yín wọ́n dé ìyá yín mọ́lẹ̀ ń bíbá yìí gbàtẹ́gùn tó wà nù bọ̀ ẹni ìwé. ẹ má ṣe ẹ má ṣàwọn adìẹ yẹn sílẹ̀ wọ́n ṣẹkọ wọn dé ni tẹ́ bá ṣe wọn sílẹ̀ wọn tí ìmọ̀jú ọkàn máa rìn lọ ni. táyélé wá ṣó mọ̀ mí ni. mi ìdáyé mọ̀ o. o mọ èmi aníbọn má jalè ìbọn kan ta one million èmi aláyà bí òkè ló dá mọ̀. mo mọ̀ yín ṣùgbọ́n ẹ mọ̀ páwọn adìẹ yẹn wọn tí mo jù lé tẹ́ bá sí wọn sílẹ̀ wọn kàn máa rìn lọ ni. ó dà pé wọ́n ń dẹ́yìn lórí ẹ̀. ẹ má ṣí sílà ni ẹ má ṣí. wá ṣé wàá òkè ṣá. ẹ jọ kí ló ṣẹlẹ̀ níbí. ẹ má bínú jàre mo fẹ́ fáwọn dábàá ilé oúnjẹ lọ́mọ àṣewèrè eléyìí sọ fẹ́mi pé kémi má ṣì wọ́n lẹ̀. ẹ má bínú mo ṣe kó wọn dé ni ìdí tó fi ní kẹ́ mọ̀ sí gbàtẹ́ ìṣòwò akówọ́dé ni pé kí o máa fún ọ lóúnjẹ ẹ kò dè wọ́n mọ́lẹ̀ síbí báyìí ibi atẹ́gùn tó wà nù kò make sense bẹ́ẹ̀. ẹ má bínú ọ mójúlé ni tó bá sì ti ṣe wọn lẹ́ẹ̀ bá wọn máa lọ náà nípadà wá lé mọ́ màá wọn wá wọn kiri ni. ó dáa kò sí wàhálà ẹ gbà tó bá rí bẹ́ẹ̀. ẹ ṣeun gan o. ṣe rí nǹkan tó wà nù bẹ̀rẹ̀ ó ní fún gbogbo àwọn dábàá tó wà ládùúgbò ìtẹ́lẹ̀ kò ní sìn òfin ẹ fún wọn lóúnjẹ má yẹ kébi pa wọn o ó ti yẹ yín ẹ máa dá àwọn dábàá sínú kinní báyìí kò make sense ẹ káwọn náà gba tẹ́rẹ ẹ free ó ti yé yín gbogbo kinní táyìn kan gbé sáyé àṣẹ wọn pé míìkì ni tí wọn bá dẹ̀ ṣí míìkì ilẹ̀ ó máa kan àwọn iléèwé yẹn wà yìí tẹ́wàá ṣí wọn lẹ́ máa kanra wọ́n bẹ̀rẹ̀ kanra máa ṣáyín jẹ wọ́n bẹ̀rẹ̀ ṣáyín jẹ kókò make sense oró ejò ló wà lẹ́nu tàwọn náà o ẹ bá ṣí wọn lẹ́ ó ti yé yín. mo ti gbọ́ ẹ ṣeun ẹjọ́ àǹtí wọn bì ní kí ló ń pè ní dábàá. wọ́n pè ní dábàá báwo ni ẹ fẹ́ mọ̀ yẹn ọmọ èmi ò mọ mí ni ẹ ò yá mi àti bàbá mi orúkọ tó máa ń pò wọn ni wọn dẹ̀ kó yé mi pé dákì ẹ̀ máa tọ́jú àwọn dábàá yìí ó ti yé ẹ̀yin náà máa tọ́jú ẹ fún wọn lóúnjẹ nǹkan tí mo. Ah, ẹ̀rẹ́ rúdú àyìn gan gbóúnjẹ láti wá fún wọn. wọn á fẹ́ fún ọ lóúnjẹ ni. ẹ gbóúnjẹ fún ẹ kàn jẹun náà ẹ mọ̀ kan ẹ gba eré. èwo ló wà nù ẹ. àwọn oúnjẹ àwọn nígà mi ni oúnjẹ àwọn nígà mi ni ẹ bá mi fún ọ lóúnjẹ o ẹ má yẹ kébi pa wọn o. ẹyìn mi mi fún lóúnjẹ bọ ṣé ẹ fẹ́ tà fún wa ni àbí ẹ kàn bún wa. èmi ra níbọn má jalè ta oúnjẹ fún àwọn nígà láéláé. ẹ mọ̀ kan mo ti kọjá ń bíbáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ rí i pé àwọn pàdé mi ọkọ̀ jòkó ńlẹ̀ kò dẹ̀ sóúnjẹ wájú wọn wọn á rò pé àwọn tí ì jẹun nìyẹn wọn á ní kí sáré lọ oúnjẹ wá fún wọn oúnjẹ wọn nìyẹn ẹ má yẹ kébi pa wọn o ebi ò lè pa wọn ẹ bá mi fún wọn lóúnjẹ o mi ì dẹ̀ sẹ́ pé kẹ́ bu díẹ̀ díẹ̀ ẹ gbé fún wọn tó bá tán mo lè rà sí wa. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe gan-an mo fi sọ́wọ́. ẹ mọ ẹrù jẹjẹrẹ mi àṣọ fáwọn tí ó gbọràn. mi bomi wá o. màmá ẹ káàsán ma. ìyá mi ẹ sì máa ikú fún mẹ́ta. sálàáfíà ni ah, ẹ̀yin kọ́lẹ̀ bú ló ń jò ní ngbọ ọmọ mi dá ìwà nù. bẹ́ẹ̀ni ah, èmi náà mọ ẹ mú dúpẹ́ sí ọjọ́ o ẹ jàre a sì wá rí yín mọ́. Oh mi ìgbé ní ìlú yìí ní ìlú òdìkejì ni mò ń gbé. ẹ wo níjọ́ náà pé ẹ tètè ń padà lọ lú sí òpẹ sílẹ̀ oṣù. irọ́ kò ṣojú. ìyá ẹ mo dúpẹ́ o ẹ ọjọ́ o. yes ma mo fẹ́rẹ̀ kúrú. àyà mi n ò tè kúrú mọ́. ṣé kò sí. ó gbégbé ìkúrú lẹ̀ ni múra láàánú kan ni tó ní kí n mọ́tè kúrú mọ́ bóun ó bùn lo níwájú ilẹ̀ àtitọ́ lọ́hùn ó sì tọ́ bọnú àpò rẹ̀ ó sì bùn lo ńgbà mo sì ti rẹ́ni tí ó ràn lẹ́rù lèmi náà bá ní kí n fi gba èkúrú lẹ́ o ó sì ti lóun ó bùn lo owó rẹ̀ náà ni mò ń retí báyìí kó wá bùn. Hmm. Hmm. bá a bá rẹ́ni lọ ní lẹ́rù lóòótọ́ ńṣe là á gbé fún mi. àbí o ìyá kọ mi. ṣùgbọ́n tẹ̀bá níwà pọ̀ ọgbọ́n ọmọdé tèmi hmm. mi báwo kó bóyá kẹ́ máa ṣe kúrú yẹn kẹ́ máa ṣe díẹ̀díẹ̀ kẹ́ máa gbé fún àwọn ọmọ kó máa bá yín kiri torí ọ̀nà kan ò wọ́jà o àbí kí lẹ rò. bẹ́ẹ̀ ló dífá fún télọ̀ tí ń tẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ ti sọ́tẹ̀ yìí mi ò rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. torí àwọn oníbàárà yẹn tá a lè ṣe káwọ́ jẹ kúrú báyìí. òótọ́ mọ̀ ni torí èèyàn mọ tí èèyàn fi sẹ̀yàn mm, mm. àbí ìyàkọ mi mo dúpẹ́ ngbẹ́ ẹ̀ báyìí wá ngbà mi ẹ̀ bẹ́ẹ̀ kú lẹ̀. ó dà màmá ẹ gbà ah. owó ọjà yẹn mú bínú kó hmm? kéré mọ dojoojúmọ́ ìyá mo ṣe ń wo mo dúpẹ́ èmi nìkan tán yes ma ó dà ah, ma o ẹ ṣé mo dúpẹ́ o yes ma bàbá sì wàá bá mú lára tí mò ń jẹ yìí ah ó dà ma ẹ ṣé ma yes ma. àríkẹ́ <coughs> àríkẹ́ wà ń bí. ìyá kọ́ mi tó wà wọ́n ọmọ sọ̀rọ̀ kan pé kí ni. ó ní kí n bá ní wọn ò ní tèkúrú mọ́ mo mẹ́ni tí mo lè sẹ̀ ó ní kémi ó mọ̀ sí i káwọn ọmọ mi ó mọ̀ bá ń kiri rẹ̀ mo sì wò pé iyún náà sì dáa àbí bó o ní. ìyá mi hmm? ọmọ yín èwo. ìwọ náà ni. èmi àyè mi èmi ò lè kiri èkúrú o lè kiri èkúrú à ń lè kiri èkúrú. à kí ni ṣe tó lè kiri èkúrú. ìyá mi mo ti dàgbà jẹun tó kiri èkúrú lọ ń lè kiri o. wọ́n sọ báwọn wọ́n sọ báwọn èmi ò pé òsè èmi ni n ó sè ìwọ ló sì dìrè ta. yá mi kiri èkuru ìlékiri èkuru sẹ́mọ̀ pọ́ ti mẹ̀yìn lábà ni pé ìyẹlé kuru ni yín. kò sí tó burú bẹ́ẹ̀ ẹ bá fi ọjà lé ọ lọ ìwọ náà ń báyà ó fi lọmọ rẹ lọ. ìyá mi hmm? ìyá mi ìlékiri èkuru kiri o kiri ó dà ń bọ̀ ń bọ̀ bí n bá sọ fún ọ gbòó owó rì. ẹ ṣe ọ. so tán ní ìsìn so <laughs> ó kiri èkuru ó kiri yóò dáa eh. fún ọ wo ẹni tó lọ ló fún yín eléyìí ní ìsìn ló fún yín lówè bẹ́ẹ̀ ni ló bá fi sí abẹ́ pílò mi dákun. kí n fi pamọ́ bẹ́ẹ̀ ni sẹ́yìn sẹ́yìn yọnu rẹ̀ yà mí kí n fi ra nǹkan. owó mi kú múta o. Ah. màmá àbójú mi ń tọ̀ mí jẹ ni. ọkọ mi. ta lọkọ yín màmá ṣe mo ti wọ́n ni mo ti ní kẹ́ má ta èkuru mọ́. èmi èkú èmi ò tẹkuru àbúrò rẹ ní ń ta ń bá ti ṣe kalẹ̀ báyìí òní ò gbé èmi kẹ n ò tẹkuru ń gbò tí ni mọ́ta mọ́ èmi ọ̀tá mọ́. ẹ o báwo lè àǹtí ongo lójú ṣàgbẹ̀ lójú yòyò ṣe é wà dáadáa ṣé ń ṣe pé tìyín fẹ́ yẹ lórí kí ni oore kí lè ṣe tẹ́nì kò ṣe rí lórí pé fún ya mi ten thousand naira ẹ fẹ́ gbàgbá lórí wọn pé kọ́ má kiri èkuru mọ́ àti mọ irú yín bẹ́ẹ̀ bá ti ní séńjì kékeré lọ́wọ́ wa iṣẹ́ ni máa ń ṣe yín bẹ́ẹ̀ nípa ẹ̀yìn nìkan lẹ lówó jù lágbàáyé ẹjọ́ yín sì kọ̀ ẹjọ́ ìyá mi ni ìyá mi mo rí dálẹ́bi ṣe gbádùn àbí kí lèmi gan sọ rí ṣé ṣọ́ rí mi pé ṣá ṣọ́ gbádùn ṣọ́ wà ókè ṣá kò need mo ti mọ ọmọ lẹ́lẹ̀ nìyí ọmọ lẹ́lẹ̀ dẹ̀lélẹ̀ tó bá ti gbé wọn sórí bẹ́ẹ̀dì báyìí wọ́n máa jábọ̀ ni ẹ má worry as from this moment eh, anything tójú yín bá ti rí kẹfà mọ́. Ah! Ah! idiot. Ah! ẹ ṣeun àwọn olóore ìyá wọn lóore ẹ wá gbà mí wọ́n ní tójú wọ́n ní. lórí àti ìfura. dúró dúró dúró dúró dúró jó lọ jó lọ. Ah! lórí àtẹkùrú àtẹkùrú kí lẹ ṣe fárábìnrin. kò sí ní tí mo náà wí báwọn. sẹ́ẹ̀rì bó ṣe wà ẹ̀mí ìdálẹ́bi o ìyá mi mo dá lẹ́bi ah, ìyá mi tó gbẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ rẹ̀ mo dá irú yẹn ń sọ̀rọ̀ sí ìyá mi ó bàjẹ́ kò lẹ́kọ̀ọ́ kódà gan ó gọ̀ fẹnu wọra. màmá ṣó lè dá yín lójú pé kò sí nǹkan míì láàrin ẹ̀yin méjèèjì. kí ni ọ̀dẹ̀ mi àti ẹ̀kọ́ n kò sí nǹkan kan tó dà wá pọ̀ o. ìyá mi hmm? ṣó dá yín lójú pé nǹkan kò dà yín. èmi ọlọ́mọjẹ ọlọ́mọjẹ kí ni ó kí ni ó dà pọ̀. tẹ́ẹ̀mù wa náà ṣẹ̀dẹ̀ mọ̀ pẹ́ ẹ ṣọ́ọ̀pù ẹ mọ̀ bẹ̀ ṣá. Ah, níbẹ̀ àwọn ilé ló ń bí ní ló ń bí ah. ó ti fi pamọ́. ṣóore ó dá yín lójú pé ní níbọn. ha ìbọn eh. ha tílálẹ́ tílálẹ́ ti ń ṣú gbọ́gbọ́gbọ́ ah. ìbọn. lóhùn sókè. ẹ ọ̀gá ní láti tún máa béèrè bóyá ó níbọn àbí kò níbọn èèyàn tó ti ń pẹ̀rẹ̀ lánìbọn má jalè tẹ́lẹ̀. òkè ẹ̀ tẹ́. àwọn níbọn kò ń jalè. gbọ́gbọ́gbọ́. Eh. Taba débẹ̀ mm. just watch ẹ eh? ẹm ah, lead wa ṣàtún débẹ̀ ibẹ̀ yẹn àbí. wọ́n dà yìí eh, ẹ kọ́rọ́ tàbá yìí just watch. Eh, kó kó wọ gbogbo líle. ẹ dẹ̀ sure. ah ẹ máa ẹ máa lọ sí ẹ máa lọ. kó dúró kó lọ líle. no ẹ máa ẹ máa dúró ẹ máa lọ. kó gbogbo fa. a máa wò ẹ máa lọ. wàá. Wow. Daniel. Daniel. Kásìn. Orúkọ mi ni Inspector Raji Babalọ́lá. A wá láti area F police station. Ọlọ́pàá. Bẹ́ẹ̀ni, àlẹ́ ní láti wá sẹ́ẹ̀kì yàrá yín. Ẹ̀yọ́ má bínú o, ṣáájú ara ti ń kọ́. Um, madam, ẹ gbàgbé search warrant sí i. Information to kàn wá ah. lọ́wọ́ ni pé ẹ ní ìbọn ìbọn lè ń dání èmi ò ní ìbọn. ẹ gbà mí ọlọ́pàá máa ti fẹ́ kó bá mi. wait just hold on. nìyẹn ẹ̀yin náà wò fúnra yín tọ́ gan ni ẹ wò eléyìí mo máa fi ń ṣọ́ọ̀dì ni àwọn ọmọ tó máa ń fa gbólà dúdú ni màá fi ń lè pa. madam either real gun or toy gun ẹ máa ń láti tẹ̀lé wa destination. ha yes. Um, so let's go. mo mi mi jalè mi níbọ̀ ìdínà. fúnra o fúnra ikú tó ń gbójú bá ẹni òwe ló pa fún òwe ló pa fún òwe ló pa fún ni. ibùmínà lókè nínà kò mí nù ọmọ ẹ ti sọ mí di regular customer kò sí ìbọn nù lè kò sí anything ah, ju tọ́ìgàn yẹn náà lọ. ṣó ti search everywhere. ó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kò sí anything bẹ́ẹ̀ kò sí ọ̀kan bẹ́ẹ̀. lè ṣẹlẹ̀. kí lè lè. kò sí anything bẹ́ẹ̀ náà kò sí ọ̀kan bẹ́ẹ̀. ha yẹ ha kò dáhùn mi mi mo bẹ bá yìí. sún sẹ́yìn. mo dara mo dara. you are under arrest. kọfà. gbé tọ́ ìgò ni mo ní mi èmi kọ́ ni mo lè léyìí. ṣe tọ́ ìgò rẹ. mo gbé o kó bá lè léyìí o. mo wà ní bọ́ wá jálè mo mo ti lè léyìí o. ló tún fìpá lè ṣe pẹ̀lú mọ́tò because know. i'm tired ó ti sún mi already. i don't know. bóyá kò jẹ́ àbí. kí ni mo fẹ́ check babe kò ń ṣàìṣe pé kò ṣiṣẹ́ but ọba tí move tí bá ti wọnú ẹ ó rí pé ó ti ń di ẹlẹ́ẹ̀kẹrin sí to stop the, the the the most annoying part wait why tí mo ṣe ń wọnú mọ́tò ẹ tí tí máa wọnú mọ́tò ẹ náà ń dúró náà why. same thing same thing bóyá kò tuntun start or what do you think. i don't know i think there is something duro dúró bẹ́ẹ̀ yẹn. ṣé bóun ló ń ṣiṣẹ́ yìí ẹ kò kí ká ṣe pé kò ṣiṣẹ́ ṣé bóun ló ń ṣiṣẹ́ yìí tábà tí wàá wọnú ẹ̀ pé ká máa lọ́nsìn wọ́n máa tún dún ẹlẹ́kẹrin tó máa dún òre nà. Ah, mo ń bọ̀ náà. Oh. Manager hello, ló ń pè Okay, good. Hello, manager. Eh, mo pè yín lẹ́ẹ̀kan yẹn wò ni mo fẹ́ ẹ dẹ̀ sọ́n bọ̀bọ̀ yẹn bóyá o lè bá mi ṣe lálẹ́ màá fún ní amount tó bá fẹ́ gbà. Ṣọmọ wa. All right, sir. Okay. Okay. Oh, àbí ṣé ká máa lọ sóòtẹ́ òpadà? Uh, no, no, no, no. Ìyẹn is even out of it. Consumption. Why? I, I, I don't want to go to that place again. No, no, not to that place again. Mo fẹ́ lọ bẹ̀rẹ̀ mọ́ ah kíni tí mo gbé kò mẹ́ mi lè mi lè gbé padà oh. so babe ìwọ wa máa lọ ok. lọ síbò. wa máa lọ. no i can't leave you now o mọ. no babe you can you have to o mọ̀ pé tẹ́lẹ̀ náà kò ṣe pé bìkan lájọ ń lọ ṣe pé màá gbé ẹrù ìdè bọ́dà. ẹ bọ at least ká ṣìjọ débì kan náà. má worry má worry i will be fine. mi lè fi sílẹ̀. babe you have to ah wa méjèèjì ò lè dúró báyìí mm, a lè jọ dúró báyìí ìwọ máa lọ okay i'll be fine i'll be fine. are you sure. yes now wọ́n ṣàti ẹ̀rín díẹ̀díẹ̀ kò bá jẹ́ ẹ̀mẹ́wàá ló dúró lọ́nà bó bá ṣe ń dúró màá dúró fún màá dẹ̀ tún rìn màá rìn kóńbi bọ̀ ìwọ máa lọ. sure yes i'm very sure babe come i love you àwọn kòkò go okay hmm? now go go go ṣé o fẹ́ lọ. baby be safe o. i will be oh. fine. Okay. Ah, yóò lọ irú kí lè lé báyìí. Irú kí lè lé mi lè gbé kíní ìpadà mi lè. Àbí kí ló ń dá mọ́tò ìdúró? Ìyẹn náà dẹ̀ dúró. Ó ṣe kan tí mo ń rò lówó. Irú kí lè lé báyìí. Ah. Àbí irú kí lè lé báyìí. Kódà tí màmá fẹsẹ̀ rìn mi lè gbé kíní ìkó mi lè lè gbé kíní kalẹ̀ ń bí o àbí irú kíni gbogbo ilé ìbáyìí. gbígbọ́ràn ó sàn jẹ́ ẹbọ olúwa o olúwa wa ṣọ́ ọmọ làbákẹ́ o yà pa ọ̀tá máa mú kí ó padà wá bá wa nílé ní ayọ̀ àti àlàáfíà. babe ìwọ náà mọ nǹkan tó ṣẹlẹ̀ náà calm down mo ṣe ń bọ̀ wọ́n yìí ṣe wọn tí ì rí ṣe the guy still working on it i don't know. ẹ fún mi ní kọ́kọ́rọ́. Eh, eh, ẹ wà tó start ẹ wò ní. ẹgbà ẹ dáhùn babe eh? okay see how how how how let me hey. let me call you back hey. let me call you back babe okay. ẹ páàkì yẹn. ọ̀ ṣe lọ́nà aláyé ìgbìrà ẹ kọ́ lélẹ́ ni ah, bọ́bọ́ ìgbìn yín kí ló tó fine báyìí. who are you. kí ló tó change báyìí àló ti fine kí ló ṣẹlẹ̀. hey do i know you. Ah. see if you come too close i call the police. ah police báwo ó dà pọ́n jọra ni o ah nígbà ẹjọ́ wèrè gbìrà yẹn ni òun ló gbé mi lọ sí station òun ló ṣokùnfà mo èdè station mo rò wí òun níbi akínkọ. Hello, eh, ah, ah, excuse ah. i'm late i am warning you you come too close if a, eh, a, eh, a little bit closer i call the police mo máa pọ ọlọ́pàá. kí ló ṣẹlẹ̀ ewu lọ́lọ́pàá wèrè alẹ́ ìjọyàn kẹ́ máa gbàdúrà kó máa kó bá yín ọ̀fọ̀n ló ṣe é. what what what's wrong with you. ọwọ́ ẹ lọ wá àkànṣe sí o wèrè ẹ jọ yín gan ni ó jọ yín gan ni o tí bá gbà mú apáta. hey bros hey, bros what are you doing. ẹ ẹ ń paná tó ń paná ni. ẹ má wọrí ẹ má wọrí ẹ má ṣe mọ. ẹ mọ̀kọ́ tẹ̀mí rò. ẹ má ṣe mọ sẹ́ ah, give me my key my key. fọ́ ẹ̀fọ́n ọ̀pù ló ń ṣe bí mo ṣe ń wo yìí o ó dẹ̀ pé epo dé orí kápẹ́tọ̀ ni o mọ́tò tí mo fi kọ́ṣẹ́ rèé ṣe big daddy ni màá ṣe sẹ́. daran ẹ ti tọ́ bọ mọ́tò mi lójú eléyìí Camry big daddy orí yín ti dàrú iṣẹ́ gbọ́ ẹ máa jókòó tì mí ní ní hòtẹ́ẹ̀lì yẹn máa fún yín lówó máa ní kọ́ ọ̀rọ̀ tí fún yín ṣé orí yín tiẹ̀ yí bẹ́ẹ̀ mi mọ̀ eléyìí Camry big daddy ẹ wo dáadáa kò ń ṣe Camry big daddy Camry mọ́zù ni. ah wàhálà àwọn jọra ni ẹ má bínú máa ṣe sẹ fọ ẹ pọmpu ni. owó tí mo fún yín ẹ mo ní kẹ́ ẹ lọ́nà. ẹ gbéṣẹ́ mi yọ mo ti jìyà lórí mọ́tò èjì kó mọ̀ ṣiṣẹ́ lọ máa ṣe. máa fún yín kọ́kọ́rọ́ mi. ẹ máa ẹ wo tí mọ́tò mi bá bàjẹ́ ju bó ṣe bàjẹ́ yìí lọ ah, ẹ gbọ́ mi tó bá bàjẹ́ ju bó ṣe bàjẹ́ yìí lọ ẹ máa lọ sẹ́wọ̀n o. àkó ah, ah, mélòó mélòó lè ti mo ti ṣe máa ṣe sẹ mo fi yín lọ́kàn balẹ̀. ẹ pè ní Camry Big Daddy lẹ́ẹ̀kan àbí. Eh, Big Daddy sa. E, èló ló máa tó lójú yín. ah Big Daddy one point two ni mo mọ price ọkọ̀ lórí ṣùgbọ́n ẹ correct mi lẹ́ nǹkan pé mọ́tò lélẹ̀ eléèmọ́lé ó máa lé two fifty one point four fifty ló lè máa jẹ́. ẹ pàbọ ẹja wèrè ni ẹja wèrè ni ṣé bí lẹ́yìn lẹ fi hàn mí lọ́nà ibi tá a ti máa ń mutí yẹn. bẹ́ẹ̀ni. ẹ wo gbogbo ilé tó wà ládùúgbò yẹn kò ní ra mọ́tò yìí ò ti bá ta lẹ́yìn o. ṣé wọn tó yùn ni. bó wọn o ẹ gbà o. <laughs> kò sí kò lè sí jà kò lè sí jà ẹ ṣe. ẹ má bà mọ́tò mi jẹ́ o. kò lè bàjẹ́. ẹ ló bàbá mi ilé bàbá ah, everything change sa ẹ̀yin ẹ má báṣẹ́ lọ ẹ má báṣẹ́ lọ màá bá yín sa ẹ mọ́tò mi ló bàjẹ́ mo ti ṣe ṣe ṣe wọ́n ń ṣe lọ́wọ́ ń sìn gan ohun mẹ́ka all right sir all sir all sir ẹ ṣe àmà bá ṣọlọ màá bá yín ọ̀kadà ọ̀kadà new garage ah, ẹ jálọ ẹ jálọ iye tẹ́ bá fẹ́ gbà máa fún yín lóhùn ẹ jálọ. ọ̀gbẹ́ni ẹ má wọlé ẹ fọkànbalẹ̀ màá bá bá yín sọ̀rọ̀ lórí aago ṣé ẹ gbọ́. mọ́tò ìgbọ́fẹ́ folú ẹ̀ṣẹ̀ sí i olóògbé jẹ́ two five tí ń jẹ́ kí n máa bá tèmi lọ. lé ẹni bá lọ ló bá dé ìgbà tá a padà dé ṣe náà dé mi ládé. a wá olórí burúkú làwọn ọmọ ìṣá a ẹ wẹ́ sọ òkò fún jíìmì ẹ sọ òkò fún òòṣà ṣókò yẹn ò bá wọ ṣá. a kí ló ń ṣẹlẹ̀ ṣá. ta ló gbé òòṣà elékùú. Ah, ah. Ẹ̀hẹ́n. Ọ̀rọ̀ kan wà tó rú mi lójú. Bí àgbàdo ọ̀rọ̀ tó tà ní mẹ́ta, tó tún wáá fi mẹ́fà ṣe ni rẹ̀. Àgbàdo ọmọ mi understand o. Báyọ̀ ṣe máa ra àgbàdo mẹ́ta tó máa fi mẹ́fà ṣe ni. Ah ṣé o wá nìyí ni. nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ọ̀rọ̀ kan wà tó kọ mí lóminú. kọ mí lóminú ọmọ o ti lọ fà o kò tẹ́ ń ṣe fà o lọ fara away come down to my level ah, òye mi. ọ̀rọ̀ kan wà tí òye mi tí mo ní kí n bí ẹ bóyá o máa lè mọ̀ nípa ẹ̀. kí ni. òṣàládé ní tó yẹn. Eh gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ tí mo dẹ̀ mọ̀ wọ́n ní àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n máa ń ra àwọn òòṣà bẹ́ẹ̀ yẹn lọ́ máa rà lówó ńlá owó tẹ́ pé ó lè tóyàn di ọlọ́lá tó lè sọ̀yàn dẹni yìí láwùjọ. kò sí nǹkan tó kàn mí pẹ̀lú òòṣà máa jì kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀. nǹkan kan wà wà tí mo fẹ́ sọ fún ọ bóyá kò jí òòṣà tó wà ń ta yẹn bóyá kò jí gbé kò tà àbí kò tó wà iṣó tẹ́ ẹ lọ́rùn ni. wà wà gbàṣàgà àbí gbéwà gà wà àbí kí lórúkọ ẹ ṣé o mọ orúkọ mi ni èmi aníbọn máa jalè aláyàbí òkè omi àtàwọn ṣe fi tàǹbà wá ṣé mo jọlè lójú ẹ ni ọ̀gbẹ́ni torí pé ojú ọ̀rẹ́ mi ni òun lè fi sísọ̀sì kiri gé friendship wa kí ló ṣí ẹ̀ wà á má fòlè lọ mí o ṣé orí ládé ní bó ṣe wà yẹn nígà mi ni àsìpé èkuru lèmi mọ̀ jẹ òun náà dẹ̀ máa ń jẹ èkuru mo dẹ̀ wò pé ká di five and six kí n máa fún lèkuru jẹ èmi ò ní ìwẹ̀ kí ló kàn mí pẹ̀lú wà á má sọ ọrú ẹ̀ mọ́ o àrú ọ̀rọ̀ wo nìyẹn kí n má jalè. má bínú má bínú pẹ̀lẹ́ má bínú. ṣé o gbórúkọ mi ni ìbọn kan táwọn mílíọ̀nù mi dẹ̀ kí n jalè àwọn àfọlè lọ mí o wọ́n máa sọ ọrú ẹ̀ wọ́n o báwo ló ń lọ báwo ló ń lọ à ti yẹ kí ló máa bí mi. má bínú ṣe ti gbọ́. ọmọ olórí burúkú nígbà tó kàn ń pretend bí ègùn yẹn o ló máa jí òṣèlè kúrú gbé o ọmọ wọn ti gbé láde ní ṣá àwọn ah, ti kidnap láde ní o. ha ọmọ nígbà yẹn kò tiẹ̀ sí ó dà o àmọ́ wàá gbà o ó ah, lè gbà láde onígbà wo ah, ọmọ onígbà mo ń gbé ẹ padà àbọ̀ ajé máa ma jẹ kúrú ọmọ. a nìkẹ́nìkẹ́ ọkọ̀ ẹ̀gbọ́n mi tí mo ní ń bẹ lórí omi ó ti dé o mo sì ẹ̀ lọ gba nọ́mbà sí ni o <laughs> ẹṣin funfun kì í ṣe tọmọ́lé tọmọ́lé kọ́ <laughs> èmi ìṣe ẹlẹ́ṣin funfun lọ́mọ́lé mo sì ẹ̀ gba nọ́mbà sí ni o. ẹ̀gbọ́n kí ló ṣe ìpè ọ̀hún kan. ẹ jọ ẹ tó ní mọ́tò yìí kan. ṣé ẹ tó ní ọkọ̀ ẹ̀. ìyẹn mọ́ lògùn tọ̀dọ̀ tiẹ̀ bó ṣe wọnú mọ́tò ni mọ́tò ń paná tá a bá túbọ̀lẹ̀ mọ́tò stáàtì olórí búkú ó ti sọ lọ sọ́nà bíi. ẹ jọ níbo ló gbà gangan. ọ̀nà bíi ni ẹlẹ́sìn òsì ni nígbà tó lọ tán lọkọ̀ tó ṣiṣẹ́ láti bíi wákàtí márùn-ún tá a ti wà ń bì. ẹ wàá mọ ibi tí wọ́n lọ rárá. ọ̀nà à wèrè tó gbé lọ rè dàda tó gbé lọ rè. ọ̀gádà yìí ló gbé wọn lọ. irunkun irunkun òun ẹni tó gbé lọ ńkọ́. ẹ jọ arákùnrin tẹ gbé lọ ńkọ́. ẹ̀gbọ́n ẹ gidi gan bá a ṣe ń lọ báyìí tá a bá ti lọ wọ́n bá ti jókòó ọ̀kadà máa paná. ẹ jọ ní sáìdì bọ̀ọ̀gọ̀ ló gbà gàngàn báyìí. ẹ ẹ nígbà lọ́yọ̀ pa àwọn ọ̀dọ́ ọ̀kadà gbọ́dọ̀ ọ̀kadà yẹn ń paná èmi ṣáà já wọn síbi kan mo lè júwe ibi tó máa gbà lọ sínú gàá tó máa já sẹ́sìmẹ̀sì. ẹ júwe ọ̀nà kọ̀rọ̀ tó máa gbà níbẹ̀ ẹ jọ ṣẹlẹ̀ gbé mi gba ọ̀nà bí tẹ́lẹ̀ ó gbà gàngàn rẹ̀ máa fún yín lówó ọlọ́run ajé oye tẹ bá fẹ́ ni màá fún yín ọlọ́run ẹjọ́ ẹgbẹ́ mi débẹ̀. mi kò sí wàhálà. ó yá ó yá ó yá ó yá. yíyá ìgboro yá yíyá. bàbá ẹ wò ó dà pé èmi lọ́mọ ọ̀nà wàhálà ah, wàhálà mi ni mi ni lọ́mọ mi ni mọ́ ẹwẹ yín náà mọ̀nà. ẹ bá ti gba báyìí ẹ gba báyìí ẹ máa jáde sẹ́sẹ̀ jù ẹwẹ bá mú ẹ bá mi lè lọ́mọ ìṣe ẹni kójó ti ń rọ̀ mí ẹ̀rẹ́ kójó máa pa mí. aláyé ẹ jọ. ẹ bá ti gba báyìí kò ní ìtòjọ ẹ bá ti gba báyìí máa jáde síbẹ̀ ẹ bá mú owó. tòun ìbí ọ̀nà bílẹ̀ ló gbà. ẹ bá mú ẹ bá mú iṣẹ́ yẹn rí pílẹ̀ ti ń ṣu ẹ bá mú owó jà. àwọn ah, ọmọ mi wá lórúkọ lọ́wọ́ báyìí. ẹ move wọ́n níbi ọmọ jalè gbéra. èmi ni ẹni náà ládé ní òòṣà tó padà dàkúlẹ̀ bọ̀ látìgbà tí abo rẹ̀ mi ti filẹ̀ ṣaṣọbora làwọn èèyàn ti kọ̀ mí sílẹ̀ tí wọn ò sì bọ́ mi mọ́ tó fi jẹ́ pé wọn ò fún mi lóúnjẹ tó fi jẹ́ bí wípé èmi ni mò ń jáde láti lọ máa sọ fún àwọn ènìyàn kó wá máa bọ́ mi kó tó di pé ìwọ wá ń fún mi lóúnjẹ bó tilẹ̀ yẹ pé ìwọ ò mọ̀ arákùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o ó fẹ́ wá jí ni gbé láti lọ tà mí fáwọn aláwọ̀ funfun ṣùgbọ́n dídúró níta tí wọ́n máa ń dúró níta kò jẹ́ kó ráyè láti gbé mi torí bẹ́ẹ̀ ni mo ṣe ń dáàbò bò ọ́ tí bò fi ràn ẹ́ tí bò ní kí ọwọ́ ẹ sì fi ràn wọ́n èmi náà ni mo palẹ̀ òkú wọn mọ́ kó má bàa di ọ̀ràn sí ẹ lọ́rùn. inú ẹ tí bá ti fi mọ́tò ó máa ń rìn nílé lọ mọ́ tí bá gbọ́kadà náà ó máa kú torí ẹ wọ́n jú ìbí kan fún mi ẹ ti ṣe sóò tí bá ti rí mọ́tò ń ṣe mo lè wọ̀ kó síbò àlàkọ̀ọ́lẹ̀ nígà ọgbẹ́ni. olórí burúkú ìwọ ọmọ ìgbìrà yìí ṣebí ìwọ pretend fẹmi lẹ́ẹ̀kan pé wọkọ ó mẹmí ó ya òṣà tó wà lẹ́yìn ẹyà bá mi gbé. wèrè sọ̀rọ̀ olóbùkún sọlórí burúkú ni ẹ. so òun pretend fún mi. ojú olú yóò ń ṣe òun ṣe champion ló ń ṣe wàlá. ṣé torí ẹ pé. ó yẹ bá mi gbọ́ òṣà tó gbé. òṣà bàbá ẹ̀ wọlé àbí ṣé ìgbà báyìí inú gbọ́dọ̀ wà yé máa nu ẹ máa pa ẹ wàá lọ ta ni máa pa ẹ síbi. wọ́n ti bí ẹ̀rẹ̀. àbúlé burúkú ni ẹ. wàá pa èmi ó yẹ bá mi gbé. Ah, shoot me ọ̀dẹ̀ ọ̀rọ̀ pé mo mọ̀ pé tọ́jú gan ló má gba bọ́ ẹ má là mọ́ ẹ lójú ń sìn ọjà máa bá tiẹ̀ lọ. ó yẹ bá mi gbé sọ̀wọ́ ẹ̀. ó dà mí gbé fún ẹ. wọ́n ti bí ẹ̀dá. máa pa ẹ máa nu ẹ o. mo rẹ́ dì. fẹ́ jáde. Get up! Get up and fight! Olórí burúkú ni ẹ. Wọ́n kìlọ̀ fún ọ. Ẹ̀yà wèrè ṣá. Orí ẹ̀ dàrú. Ẹ̀yà wèrè. Ẹ̀yà ẹ̀ máa ń jẹ́ mi. Bóyá kí n kí n kí àbí kí n la mú orí ẹ̀. Olórí burúkú ẹ̀ kú dàrú. Ah! ah! ah! ah! Oh! oh! oh! ọmọ tí wọ́n ń sọ ọmọ tí wọ́n wí ọmọ tí wọ́n ń sọ ní. máa sìn o òṣàládé ní ni n ó máa sìn o aṣòun gbogbo bí idán bí idán afúnilóhun má máa gbẹ̀jẹ́ òṣàládé ní ni n máa sìn o ládé ní ni n máa sìn o òṣàládé ní ni n máa sìn o aṣòun gbogbo bí idán bí idán afúnni lóhùn má máa gbẹ̀jẹ́ òṣàládé nínú ó máa sìn o ládé nínú ó máa sìn o òṣàládé nínú ó máa sìn o aṣòun gbogbo bí idán bí idán afúnni má máa gbẹ̀jẹ́ òṣàládé nínú ó máa sìn o ládé nínú ó máa sìn o òòṣà aládé ní ni wọ́n máa sìn yó aṣọ òun gbogbo bí idán bí idán àfúnni lóhùn má máa gbẹ̀jẹ́ ládé ní ni wọ́n máa sìn yó. àníbọ̀ máa ń jáde àníbọ̀ máa ń jáde bí n bá ń dún bí n bá ń kí gbogbo ìṣíwáwá ẹ̀ olè ló bọ́ ọmọ jẹ́. ti mọ ọwọ́ èèyàn tí mo jẹ́ wọ́n fẹ́ fún ìrún wọ́n fẹ́ fún mú mi. o rò wí pé o ti rí yàwó ọmọ aṣẹ́wó lásàlàsà tó ń gbé káàkiri aṣèlè yìí ṣìkà máa ta o. Our discussion still continues. So you know my father. Ẹ má rọ fàndú mi. Ó ṣì ta náà. Àbára mi, a máa fòbí iṣẹ́ bọ́lẹ̀. O dẹ̀ block operations adéyàn ọba débi tí. èmi ò wà pẹ̀lú ẹ̀rọ tó kọ́ fi dànù kó dànù. bọ ẹ dúró kí ló ti kọ́ lè kọ́ eight mi báyìí. as i'm living my life is all the time kò má lè yé wọn. don't shy. gbogbo ara obìnrin èròjà ogun ni. ṣé wíìgì tó ń ta yìí èrò náà pa nínú wíìgì tó ń ta yìí torí kọ́ bàbá yìí ẹ̀ jẹ́. wọ́n gbà náà yìí. tó lágbára gidi. ọ̀làwọ̀ ni ẹni tó mú. ọmọ Yorùbá tó bá wà ní àdẹ̀mọ̀ pé àláṣẹ kí ni. àlàáfọ̀. ẹ sọyà sí. ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwa ẹgbẹ́ olówó orí tèmi àfẹ́rẹ́ o. wọ́n ní tí wọ́n bá ń ta wọ́n máa ń tọ́ ni o tí wọ́n bá ti tọ́ ara ẹran nídìí tó máa ń dà náà ló ti bẹ̀rẹ̀ sí ní dà yìí. ẹ lóde ẹ máa bọ̀ ń ta wà níwájú ilé ẹ̀ báyìí. to be honest baby girl you find you settle. láti ẹ̀kan ṣáì tí tó débi tá a lọ ni. mi ò ń ṣe babaláwo mi ò dẹ̀ ń ṣe màjíṣà ilé ìkúlódé. mo gbọ́ nǹkan sí. yes mo gbọ́ dáadáa mo gbọ́ mo gbọ́ tó sọ. mo gbọ́ dada. kí ló gbọ́. ó kílẹ̀ sí mi. pé mo gbọ́ wípé ilé ikú ni mo wà là nítorí bẹ́ẹ̀ ikú pa ẹ́. sit down. èmi ò ní spiritual power àyà kìlá ni. ilé kúrò wọn. dàpọ̀ má ṣe báyìí fún mi wọn láìfẹ́ tí mo ní sí ẹ. níwájú wa ló ti ń lé fúrukọ̀kọ̀ lé wúwo ayé ẹ ti jẹ kí ló fẹ́ ṣe ṣe bá fẹ́ dìde ẹ kúrò lẹ̀ ẹ ti jẹ wá pa pa pa pa pa kájú mọ̀ yín lójú. ó ti di pé ká máa fi nǹkan pamọ́ fúnra wa àbí. gbà wọ́n bẹ̀ àwọn méjèèjì jọ play game ni ó làbẹ̀ nípa tí fẹ́ jọ jẹ́ ìpapọ̀ báyà. ìwọ ò dira ni. mo dira mi fẹ́ kí kú pa mí. ẹ tí kú ò bá pa ìwọ ò ṣe pa kú. wọ́n lẹ́ni tá a bá fẹ́ pa máa ń bọ̀ ni o mọ yájú owó tí mo ti fi bọ̀ ẹ̀ àti àwọn fámìlì. kìlọ̀ fún wọn kí wọ́n ṣèwé agbẹjẹmọ́wọ́ ẹ kìlọ̀ fún ṣe tán àti gbé yín lọ o bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ àní bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́. kọjá ewé. àní bàbá jalè. ẹrù jẹjẹ ẹrù jẹjẹ.